الملك القدوس اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه أجمعين آمين atún kí gbogbo ẹ̀yin olùgbọ́wọ́ wọn yìí pé àjọ kú ojúmọ́ kú ojúmọ́ aláàjẹká ṣe púpọ̀ ẹ káàbọ̀ sórí ètò ìtakùn ní àlìfíkì fìdíìnì ọ̀làdùnní bello òní orúkọ mi mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀ṣánú ajẹ́lógún sheikh mo kí yín káàbọ̀ sórí ètò kí allah kó jẹ́ ká rí yín pẹ́ látàrí dáadáa insha allah ìbéèrè tí màá fi síde tí màá fi bẹ̀rẹ̀ òun náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní olùkọ́ ni ó wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ níbi tó ti ń kọ́ tọ́lák àti nìkà ìgbà tó wá ń ṣe àpèjúwe báwo ni ọkùnrin ṣe lè sọ yìí pé òun fẹ́ fẹ́ obìnrin ó sàn ṣàlàyé ó ń ṣàlàyé lọ́ba ní ọ̀dà ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ sá pé ntí olùkọ́ ni ntí ń ṣàlàyé kò yí òun ìgbà tó olùkọ́ ni wà tó wá ṣe àkàwé àbí àpèjúwe kò lè bàyè lọ́ba ní ọ̀dà lápèjúwe òun mú ọmọ òun lóbìnrin òun fi fún ọ akẹ́kọ̀ọ́ bá ní òun náà gbà lójú ẹsẹ̀ làwọn akẹ́kọ̀ọ́ yòókù tí wọ́n rí jọ wà ní kíláàsì bá ní ọ̀dà àwọn náà jẹ́rìí sí olùkọ́ bá ní lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ sọ pé òun ọ̀gbà gẹ́gẹ́ bí ìyàwó mẹ́fún òun fi fún òfin ṣe àpèjúwe ní jẹ́ irúfẹ́ ọ̀rọ̀ báyìí ṣé ó tiẹ̀ lẹ́sẹ̀ lẹ́yìn pé ọkùnrin wọn gba ọmọ olùkọ́ni gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ìkejì tó tún farapẹ́ àbí ìkejì tó yàtọ̀ sí oní pé tí bá ń kírun lọ́wọ́ lórí sọ láti téèyàn wá wà wọn síwájú kéèyàn tó ṣe sọláàtì iṣọ́ wà ìtọ̀ wà ṣùgbọ́n nígbà tí èèyàn máa ń ṣe sọláàtì lọ ọba já sí pé iṣọ́ wa wá ṣé èèyàn lè mú iṣọ́ mọ́ra títí téèyàn fi ṣe sọláàtì tán ni àbí èèyàn ògúfẹ̀ kan jẹ́ kí iṣọ́ wá kí sọláàtì já kéèyàn kúkúfẹ̀ kan lọ tún àlùwàlá ṣe bismillah. alhamdulillah asalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا تنسى الصلاة تسكيتو أبي ìgbẹ́ ó ń gbà lórí sọ́lá àbí iṣó ó fẹ́ jáde lára rẹ̀ lórí sọ́lá kò sí tàbí ṣùgbọ́n kò sí bí ìtọ̀ ṣe máa gbàyàn gbígbẹ́ ọ máa gbàyàn tí sọ́ọ̀fẹ́ jáde téèyàn lè fi ọpọlọ síbi ìjọsìn téèyàn ń ṣe torí ẹ̀ téèyàn bá fi já sọ́lá tìyẹn téèyàn kúkú lọ só tó farabalẹ̀ só tó lọ tọ̀ tó farabalẹ̀ tọ̀ tó lọ ṣègbọ̀nsẹ̀ tó farabalẹ̀ ṣègbọ̀nsẹ̀ kó wá jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá tọ̀ tán tábà lẹ́yìn tó yàgbẹ́ tán tábà àbí tó bá só tán kó wá tún àlùwàlá ṣe kéèyàn bá tún àlùwàlá ṣe kéèyàn wá tún sọ láti yẹn bẹ̀rẹ̀ ní tuntun òun lọ dáa ju tó fìyàn lọ́kàn balẹ̀ jù hmm. nítorí pé lọ́n sọ nínú Al-Qur'an ó ní wa aqimis salata máa gbé sọ láti dúró láti ṣèrántí ẹ̀mí ọlọ́run báwo ni sọ láti rẹ ṣe fẹ́ túmọ̀ sí kó ń ṣèrántí ọlọ́run pẹ̀lú ẹ̀ ní ìgbà tó bá jẹ́ pé òun ṣe lẹ́ni tí ń pa ìgbẹ́ àbí ìṣó àbí ìṣó àbí ìtọ̀mára kò ní rọrùn fún ọ láti fọpọlọ ṣe ń tó ń ṣe ṣùgbọ́n tó bá rọ̀yàn lọ́rùn láti pé ìṣó ń gbà àbí ìtọ̀ ń gbà ó sì ń bá sọ lọ ó wá lè pa mára láì jẹ́ pé pípa tó pa mára ó di lọ́wọ́ láti fọpọlọ sídìí ìjọsìn tí ń ṣe ó sì ṣe bẹ́ẹ̀ títí sọ̀láàtì yẹn ó fi parí rẹ̀ iṣu ọ̀jábọ́ ìtọ̀ ọ̀jábọ́ apá kan nínú àwọn aṣíwájú wa nínú àwọn sọ̀hábà àwọn sọ pé àwọn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì máa fi bẹ́ẹ̀ parí sọ̀lá sókè yẹn bá lè ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà ń bẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìbéèrè nípa tó lùkọ́ pé ẹni ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ léyìí tó ṣe pé ó fi ọ̀rọ̀ kíkọ̀ obìnrin sílẹ̀ àbí fífẹ́ obìnrin ó fi ṣe àpèjúwe mọ́ orí ara rẹ̀ so tí ọmọ akẹ́kọ̀ọ́ kan tó sì gbà lẹ́nu rẹ̀ tó ráyọ nígbàwọn béèrè yẹn nítorí àwọn tó ń béèrè títí pé wọ́n ń béèrè láti gbẹ́sìn ọlọ́run ọba yé so àǹfààní tá a fi sílẹ̀ kì í ṣe àǹfààní pé mo kàn fẹ́ béèrè béèrè tí ò nítumọ̀ nítorí pé tó bá ń pínlẹ̀ ẹ̀kọ́ ló bá wá gbogbo eléyìí á dàn rẹ̀ fún á ti fi ṣàpèjúwe náà dánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe rí so kò sì wá fún pé irú eléyìí ńgbà tó bá ṣẹlẹ̀ béèrè olùkọ́ tiẹ̀ ti sọ fún ọ rí ipò nfọmọ nfọ àwọn ti sọ pọ̀ gbà so nǹkan tí ò ṣẹlẹ̀ so ẹlòmíràn kan rí pé gbogbo èèyàn ń béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn kò ní béèrè kan tó wúlò tó dángájíá lórí rẹ̀ wọ́n kàn máa wá béèrè kan tó wọ́n béèrè tó fẹ́ fi ṣẹ̀fẹ̀ pé káwọn èèyàn lè rẹ́rìn láti ṣe pé eré baba sàlá làwa ṣe ẹ̀sìn ọlọ́run làwa ń ṣàlàyé nígbà tó bá ṣẹlẹ̀ sí ọ béèrè eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. naam jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ ní àwọn ilẹ̀ òkèèrè lọ́hùn-ún fáátà ń bẹ jákèjádò ilẹ̀ nàìjíríà ń bí zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí olùjábí nù ẹ lọ́hùn asalaamualeykum wa rahmatulahi wa wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọni bẹ fún mi. báwo sọ àwọn àdó fún ẹsàn yàtọ̀ yàtọ̀ kan náà. amina kun fún mi. orúkọ mi ni wọn kò síwájú lukuma olóko látó kele ní Ògbómọ̀ṣọ́. naam an gbọ́ yín o. ẹ dákun ìgbàgbọ́ wa lórí kẹ́dùkú fẹsẹ̀ ni mo fọ́n fà sàlàyé dàtí sáré islam pọ̀ sí i. bí ó ṣe fi jẹ́ ṣe fi yé wa pé èèyàn kan ní sàdédé máa padà bá ọlọ́ nípa kúpa yálà ó ṣe nǹkan fún yàgbéyàn rí pé ẹ̀rọ tó lè ṣèyàn jàmbá ni èèyàn kan ní sàdédé pa bọ àwa Yorùbá a gbàgbọ́ pé ọmọ lé tí máa ń rìn nínú ilé òun ní hmm. máa ṣokùnfà ká máa lálàá bí àti máa gbìyànjú àti fẹ́ pa kí ni ìdájọ́ sẹ̀rí ìsìlámù lórí pípa ọmọ lé tí mẹ́ nínú ilé àti ṣé ó ní nǹkan ṣe pẹ̀lú àlàáfíà béèrè mi rèé ìdákùnrin àhẹrà. àwọn ẹyẹ ọkùnrin ẹ ṣé o. alihamudulilayi àwọn ẹranko tẹ rí yẹn àwọn náà ìjọkan làwọn náà jẹ gẹ́gẹ́ bíi tiwa àti ẹranko àti nǹkan bọrọ gidi gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn náà ni wọ́n sì ń ṣe àfọ̀mọ́ fún Allahu Rabbul Alamin ṣùgbọ́n báwo ni oníkálukú wọn ti ṣe ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó nìkan ni ọ̀kan yé wa ọ̀rọ̀ ẹ̀dá àti ẹlẹ́dàá tó dá wọn àfi kí àwọn ẹ̀dá ká máa wòran nítorí pé ẹran tí ń ṣe mẹ́ẹ̀ àti tí ń ṣe mùún àtẹyẹ tí ń dún síosío àtàdìẹ gbogbo wọn pátá àti tá a fojú rí àti tá a fojú rí ẹ̀dá ọlọ́run làwọn náà àlómà kan làwọn náà jẹ́ bíi tiwa. Hmm. a gbọ́dọ̀ fọwọ́ bàjẹ́ a gbọ́dọ̀ fi ká ẹranko eléyìí tó sọ yìí pé bóyá ó jẹ́ jíjẹ gan tí ìbá ti pẹ́ nípa afẹ́ jẹ́ hmm. èèyàn gbọ́dọ̀ pa ẹran nípakúpa lọ́ba tí wọ́n kan pa afẹ́ pa ẹ̀sìn Islam tó kọ́ wa pé ká pa gbọ̀nà tó dáa àkàràmọ̀kùnmọ̀lá èèyàn kan lè máa wa mọ́tò èèyàn kan lọ́ máa fi kọlu àwọn ẹran wípé torí kí wọ́n dó títì wọn ò ṣe lábẹ́ òfin ọlọ́run ọ̀daràn hmm. nínú ìlànà ètò ìgbésí ayé ọmọ èèyàn náà dágun hmm. nítorí àfàìmọ̀ làìsanwó ẹran bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko eléyìí tó jẹ́ pé a kì í jẹ wọ́n tó ṣe pé ọlọ́run bá dá orí ọ̀dàn sínú igbó táwọn náà ń sẹ̀mí ń bẹ̀ tí wá ti jẹ́ láti máa lé wọn ká láti máa pé kìnìún ọ̀yẹ́ kó sínú igbó erin ọ̀yẹ́ kó sí lọ́dàn ilẹ̀ fà ń wá lọ́dàn tí ẹ ti jẹ́. ọlọ́run tó dá wọn bẹ̀ mọ́ tó ń dá wọn sí ó sì fapá kan wọn sóúnjẹ fapá mi kò sí ń tọ́kàn wa pẹ̀lú gbogbo eléyìí àyàfi tó bá ṣe pé àwọn ẹranko kan nínú àwọn ẹranko tí ń gbé orí ọ̀dà ó bá jẹ́ jíjẹ tọ́lọ́run ṣe jíjẹ wọn lẹ́tọ̀ọ́ eléyìí tí ò léyìn ọ̀gàn eléyìí tó ṣe pé kò lé ìkànnà tó fi ń ṣọdẹ ẹranko bá ní tó ṣe pé kò léyìn ọ̀gàn bí àwọn ẹranko abìjà tó bá ti léyìn ọ̀gàn èèwọ̀ ni ká jẹ́ tó bá sì jẹ́ pé ẹyẹ ni ẹyẹ tó bá ti ní èékánná tí fi ń ṣọdẹ ìwọ ní kájọ náà hmm. tí ò bá ti jẹ́ báwọn ó jẹ́ pé bíi wọ́n ti pè ẹranko bíi ìgalà hmm. èèyàn fẹ́ lọ ṣọdẹ nínú gbó àbẹ́ ẹranko bíi ẹ̀fọ̀n èèyàn fẹ́ lọ ṣọdẹ nínú gbó àbí ehoro àbí àgbámúréré àwọn èyí tó lọ́wọ́ bá ṣe jíjẹ wọn lẹ́tọ̀ọ́ lèèyàn fẹ́ lọ ṣọdẹ nínú gbó tí ó bá nídìí pàtàkì gan Islam ò gbà pa wọn hmm ọbẹ̀ tó wọnú gbó tó fẹ́ lọ sọdẹ ẹran á pè kí ló dé tó fẹ́ jẹran ni àbọ̀ ọfẹ́ pátá ó lóun fẹ́ jẹ òun fẹ́ pátá kò burú lábẹ́ òfin ọlọ àmọ́ lóun fẹ́ dán o báwo lọ́wọ́ òun ṣe mú sí báwo lọ́wọ́ òun ṣe dẹ sí ntọ́fà tó ń fi fẹ́ wọgbó náà lọ́ọ́ máa jẹ erékeré nù islam ọba kọ́ lọ fi ẹ̀mí àwọn ẹranko ṣòfò nítorí irú àwọn eléyìí hmm. ṣùgbọ́n àwọn ẹranko kan wà ilé ìtúnṣe pé islam kò gbà wípé kéèyàn máa wá bá wọn ṣọ̀rẹ́ kéèyàn máa fọwọ́ pa wọn lágbọ̀n fọwọ́ pa wọn lórí ó kéèyàn máa pé kí wọ́n yanu hmm. èèyàn fẹ́ ka iye eyín tí ń bẹ ní parí ẹ̀kẹ́ wọn tó <laughs> bíi kìnìún bíi kókò bíi kọlọkọlọ bíi ẹkùn pé kìnìún kí lọ́ọ́ fẹ́ sopọ̀ jẹ́ yìí òfin ọlọ́run bá ní kó o sá fún wọn ni anábà Muhammad sallallahu alayhi wa sallam oní fir minal majadumi firaraka minal asad sá fún aká gẹ́gẹ́ bó o ti ṣe máa sá fún kìnìún. Hmm. èyí túmọ̀ sí pé islam ọgbà kéèyàn máa wá fi kìnìún kọ́ máa fi ṣeré kéèyàn máa fẹkùn kọ́ máa fi ṣeré kéèyàn máa forí ọká kọ́ máa fi họ́mú hmm. ọlọ́mọdé islam ọ̀fara mọ́ gbogbo rubbish. Hmm. so kọ́dà àwọn ẹranko yun tó bá hàn wípé sísúnmọ́ tó súnmọ́ wọn tí ìwọ bá jáfara àwọn ò fi ọ́ sóúnjẹ islam ní kò wọ́nà láti pa wọn islam ní kò wọ́nà láti pa wọn kó lè bá a là bọ́ lọ́wọ́ ewu àwọn ẹranko kan wá wà islam ní gbogbo bí tẹ́ bá ti rí wọn pípa ní kẹ́ pa wọn ebìkíbi tẹ́ bá ti rí wọn pípa ní kẹ́ pa wọn gẹ́gẹ́ bí ejò gẹ́gẹ́ bí àkekè ó dà kó sí pé ń ṣe sọ̀láàtì lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní uqtulul aswadayni fi salah alhayyata wal aqrab ẹ pa àwọn méjèèjì kódà kó sí pé sọ̀láàtì lẹ́ ń kí ni wọ́n ejò àti àkekè gbogbo bíkíbi tẹ́ bá ti rí ẹ pa torí ẹ̀ ejò sínú nǹkan tẹ́ máa bá ṣeré kò sínú tẹ́ máa wòran pé ẹjọ́ lọ kò kúkú bẹ́ẹ̀ nìkan ṣe wàhálà hmm. ẹ pa ànábì ní tẹ́ ẹ bá ti rí ẹ pa hmm. bẹ́ẹ̀ náà là kéèké gbogbo bí tẹ́ ẹ bá ti rí ẹ pa hmm. so òfin ọlọ́run ọba mi. sábà wọn padà sórí ìbéèrè tẹ́ ṣe nípa ọmọlé wípé ìgbàgbọ́ àwọn èèyàn náà ni pé ọmọlé tí bá ń bẹ́ńlé a máa múni lálàkàlà sọ ìdí nu tó fi jẹ́ pé àìfojú wọn balẹ̀ gbogbo bí a bá ti rọ́ ọmọlé àfi lólùpàá so eléyìí ìgbàgbọ́ àwọn èèyàn látàrí wọn ọ̀gbẹ́sìn yẹn nù ìgbàgbọ́ tí àṣà bí ọ̀nlẹ́lẹ́yìn ká pa ọmọ alẹ́ ẹ̀sìn wa ni ká pa níbikíbi tẹ́ bá ti rọ́ ọmọ alẹ́ ẹ̀sìn ni ká pa ṣùgbọ́n kìí ṣe nítorí ìgbàgbọ́ eléyìí tí àwọn yorùbá ń gbé kàn pé yóò dá àwọn lálàkàlà wọ́n lọ fẹ́ lálàkàlà lọ lálàkàlà ìsọmọlé lójú lálàkàlà àìmọye tí ń gbélé tí ọ̀sọ́mọlé ń bẹ̀ tí ń lálàkàlà <laughs> àìmọye tí sì ń gbélé tí ọmọlé wà tí ọ̀ lálàkàlà tó tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ àwọn náà máa bí tán ti rí lẹ́yìn mú wa hmm. ṣùgbọ́n fi hàn náà sọ fún wa pé gbogbo bí tẹ́ ẹ bá ti rí ẹ pa òní hmm. wọ́n ń pè ní wazagha lédè Lárúbáwá wazagha anabi sallallahu alaihi wasallam ní gbogbo bí tẹ́ ẹ bá ti rí ẹ pa hmm. gbogbo bí tẹ́ ẹ bá ti rí ẹ pa torí ẹ àwọn olùmọ̀ wa ń ṣàlàyé kí ló dé ẹ̀ṣẹ̀ wo lọ́ṣẹ̀ tó fi jẹ́ pé gbogbo bí tá bá ti rí ká pa ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n nígbà tí wọ́n sọ anabi ibrahim aleyhi salam sínú ná gbogbo kòkòrò lẹ̀ gbogbo ẹranko ayé pátá ni wọ́n ń gbìyànjú láti pa iná hmm. ní ìgbàgbọ́ tí wọ́n pé kí náà má bàa jó ànábì ibrahim aleyhi salam láì mọ̀ pọ́lọ́ ti sọ fún náà gan pé kó tutù ní tutù tàlàáfíà hmm. má ànábì ibrahim lára kó má jó so ọgbọ́n náà wọ́n á gbìyànjú láti pa náà àfọmọ́lé nìkan hmm. oní tó ń fẹ́ náà sí pé kó má kú kó so ẹ̀ṣẹ̀ tí ọmọlé ti ṣẹ̀ ìran ọmọlé wa dáràn <laughs> ó fi wá jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run gbogbo bí tẹ́ bá ti rẹ̀ pa hmm. kódà gan wa nù àdéhì kan fanabi sallallahu alaihi wasallam sọ hmm. pé ẹni bá rí ọmọlé tó ṣe pé lúlù kan ló fi pa hmm. ládàá rẹ̀ pọ̀ ju ẹni tó rí pa lẹ́yìn lúlù méjì mẹ́ta lọ ẹlẹ́yìí jẹ́ ti ṣe jẹ́ mi. Ah, ẹ̀yin èèyàn wa ojú òpó yìí tó ń ṣe bákanbákan òun ló fà á tí ẹ̀ ti fi láǹfààní àti máa wà lórí ìkànnì ojúwèwò mi wọ Facebook àmọ́ tó ń ti bẹ́ẹ̀ à ń gbìyànjú tiraka làkàkà láti jẹ́ kí ọjà gèrègè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. Láhàlẹ́kùn. Aleykum salaam wa rahmatulah. Ọkọ yín. Ẹ ṣe mọ̀ máa. Ọlọ́dẹ àsọpọ̀ rẹ̀. Àmín ma. Orúkọ mi ni Sherifat Abdulsalam látọ̀tọ̀ owó dé Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín màmá? Bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá ni pé tí èèyàn bá kí wọn san, mm-hmm. tí ò ṣe àtàyàtọ̀ sálámù. Mm. Ṣé ìrun rẹ̀ tọ́lá láàfíà ni bọ́yọ́ gbàgbé ni o yóò fi sálámù tó fi sálámù ṣáájú rẹ̀. Mo fẹ́ béèrè. Alhamdulilayi, gbogbo ẹni tó bá ti sọ àtàyà àti parí eléyìí tí sálámà máa wá lẹ́yìn ẹ̀ hmm. kó gbàgbé ẹ̀ kò ní sọ̀lá tí ó bá ti lè ṣe àtàyà yẹn tó fi sálámà kò ní sọ̀lá hmm. àyàfi tí ó bá ti dìde yóò ṣàtàyà yẹn nísì yóò wá ṣẹ̀ṣẹ̀ wá sálámà lẹ́yìn ìgbà tó bá sálámà tán yóò wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún ìgbàgbé kó ń ṣàfikún nínú sọ̀lá látàrí ìgbàgbé bá béèrè pé kí n láfikún náà òun náà ní sálámà tó ṣe kó tó di kó ṣe sọ láti dáyè sí sálámà wàyí o kákíyèsí àtàyàtà ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí ó ṣeni láàánú fún wa pé a kì í làkàkà gbìyànjú láti mọ̀ nípa ìsìn wa bá a ti ṣe máa ṣe làálàá láti ṣe àwọn nǹkan tí ò ní ṣe wá láǹfààní láyé tí ò mú lọ síwájú bá ní tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmù bá a bá dáyàn mẹ́wàá dúró nínú àwa mùsùlùmí tá a ní kàn kàtáyà tẹmọ pẹ̀lú mi ọkàn máa súfè ni. subhanallah. wọn ò mọ ipe nǹkan kan ní àtáyà yẹn. ẹ wo bó ti ṣe pàtàkì tó tọ́ ọ bá kùnà láti ṣe àtáyà àti parí tó fi sálámà ò ní sọ̀dà. àtáyà yẹn lédè kúkúrú onáà ni àtàhìyà tó lè lẹ́ assalamu alayka wà nabiy wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi as-salihin.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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنا بيتنا أقول سلام لين لي ساجو كتو ساجو لون نبي أنا اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال إبا إلى نبي واني أين بيفوا لين يلي láti tọrọ gbogbo dáadáa tá a bá fẹ́ tayé àti kàlùkìyàmà lẹ́yìn tá a bá wa tọrọ takasálámà hmm. ǹjẹ́ àwa kíyèsí léyìí ǹjẹ́ àmójútó bí ṣẹ́bàpọ̀lọpọ̀ máa ń ṣe sọ́láàtì hmm. tó jókòó bí ẹni pé wọ́n kó gùnà sí ń dì ní ṣe ń jó hmm. tí wọ́n máa gbìyànjú àti sálámà kó sátètè kó ń bẹ́ sátètè yanjú ẹ̀kẹ́ kó ń bẹ́ a'udhu billahi minash shaitanir rajim sọláàtì tá a sì fẹ́ ṣe tá a fi fẹ́ wà lìjánà nù ìwọ náà fúnra rẹ ní máàkì lórí sọláàtì tó ń ṣeun Hmm. kí ló rò pé yẹ kó gbà nínú mẹ́wàá ó dájú pé lomi tí ọba ní sàbòsí sí orí ara rẹ̀ òdo ìyẹn fúnra rẹ̀ nínú mẹ́wàá hmm. ẹni tó sì gbìyànjú jù nínú wa ó ṣeé ṣe kó má gba mẹ́rin nínú mẹ́wàá torí tá a bá ti ṣe Allahu Akbar ní tó hàn sí gbogbo wa òun náà ní pé gbogbo àwọn nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́ tọ́jẹ́ náà nǹkan lé ayé iná lókùtà tó máa ronú tá a máa rántí hmm. títí tá a sì di pa sálámà tó sì dáa bẹ́ẹ̀ ọmọ kúkú dáa bẹ́ẹ̀ ẹ̀sìn tá a fẹ́ ṣe tá a fẹ́ fi là ẹ̀sìn tá a fẹ́ ṣe tá a fẹ́ fi wà lìjánà òun náà la fọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mú bá wọn báwo la ti ṣe fẹ́ wà lìjánà ní gidi ọ̀nà ọ̀sán àná. amin jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight fáwọn tó ń bẹ lágbègbè ìyá àti jákèjádò ilẹ̀ nàìjíríà plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ láwọn orílẹ̀-èdè bòmíì hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wọ́n kọ́ yín àti ìjẹ́ tí ń pè yìí. Orúkọ mi ní Abíọ́dún Sunday Ojú, tọ́jú àwọn ní kí àná náà lè bá tóbi Sùláìmánà láti Gírándà Gbọ́jọ. Allahu Akbar. Kí ni ìbéèrè yín sà ọ́? Àwọn ẹgbẹ́ lọ́wọ́ àwọn alájí wa ni pé irú àwa tí a jẹ́ pé wọ́n wọ̀ àti nínú ẹ̀sìn Ìsìlámù yìí. Ṣé kó kéde lọ́nà bí ọtí yìí? Tọ́nà tẹ́jì ká sí lágbára ṣe ń dáadáa. lọ́sẹ̀ tó jẹ́jọ́ ìwọ̀n wọ́n ní ó dáa kí wọ́n máa ka short and cow. ó lórí gan. wọ́n ní kálíwò bá àlùkò àmì ìdí ìdí wọn kálíwò bá mo ní yorùbá àlùkò àmì. Mm-hmm. ṣé tí mo bá ka ní yorùbá yẹn ṣé orí yẹn náà á tèmi náà. naam padà. alhamdulilayi. ó wá nínú àwọn àdìsá nàbọ sallallahu alayhi wa sallam àlàyé irú ọlá eléyìí tí ń bẹ fún ni tàbá ké suratul Kahf ní ọjọ́ jùmọ̀á ọjọ́ jùmọ̀á ó yàtọ̀ sóru jùmọ̀á ọjọ́ jùmọ̀á ó náà nígbà tí alifájàre bá ti yọ ṣáájú kó tó di pé oòrùn wá wọ̀ hmm. nìyẹn so sí tàbí àdìsí àwọn kan wà tí ò fẹsẹ̀ nínú ẹ̀ ṣùgbọ́n alhamdulillah àwọn ètò fẹsẹ̀ rìn lẹ́wà hmm. tó ń tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fún káké suratul kahf lọ́jọ́ jùmọ̀ yìí. akramakumullah téèyàn bá wá ké al-Qur'ani ní suratul kahf kìí ṣàlàyé ìtumọ̀ rẹ̀ hmm. al-Qur'an ní suratul kahf kìí ṣàlàyé ìtumọ̀ rẹ̀ fẹ́ẹ́rí yorùbá àwọn haúsá àwọn english yẹn french yẹn ibo yẹn eléyìí tí wọ́n kọ́ ẹgbẹ́ alukur'ani àlàyé ìtumọ̀ rẹ̀ ni kìí sá alukur'ani. Hmm. torí ẹ̀ alukur'ani lẹ́ẹ̀kì kìí sàlàyé ìtumọ̀ rẹ̀ hmm. ẹni bá kí àlàyé ìtumọ̀ rẹ̀ kọ̀ ká alukur'ani. Hmm. so nítorí délé yìí suratul káhàfù yẹn gangan lẹ́ẹ̀ka ó dàbí ẹni dúró tó lóun fẹ́ ṣe sọ̀lẹ́ tó wá sọ pé ọlọ́run ló tóbi jù so ọwọ́ nítọ̀ gbogbo ẹ̀yìn tí ọlọ́run ní í ṣe olúwa gbogbo àgbáńlá ayé ó dájú pé ó ń kéwì lọ ni. kò yìí tí ì kí alukur'an hmm. alukur'an ibi tẹ́ ti mọ̀ pé islam ló dodo ni hmm. gbogbo nǹkan mi ti yàtọ̀ sí islam kìí ṣe ẹ̀sìn eléyìí tó jẹ́ pé yẹn lè gbé pàdé ọlọ́run hmm, alukur'an ò lè jẹ́ alukur'an lẹ́nu ẹnikẹ́ni àfi kò ké bọ́lá ń sọ kalẹ̀ alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmi din ọ̀n sẹ̀sẹ̀ ń kí alukur'an ni torí ẹ̀ eh, afa suleiman ẹ gbìyànjú bọ́lá ń ti ṣe sànú yín pẹ̀lú hmm. kó sẹ́yìn ní mùsùlùmí so àánú ńlá lọ́lọ́wọ́n bá ṣe fún yín oore náà ọlọ́wọ́n bò ní bàjẹ́ gẹ́gẹ́ bí ẹ ti ṣe wá jẹ́ mùsùlùmí yẹn tẹ́ ń dúpẹ́ fọlọ́n lórí islam tó ṣe fún yín ní tí ó jẹ́ kí ọ̀pọ̀ ẹ̀yin kó kún kẹ́kẹ́ òun náà ní ká gbìyànjú láti wá mà nípa ẹ̀sìn islam yìí hmm. nítorí pé islam wọn kì í fi orí lásán ṣe hmm. wọn ìfòdó ṣe bó tilẹ̀ jẹ́ pọ́gọ́rọ̀ ẹni tí ń ṣe islam olódo làwọn wọn kọjú má mà nípa ẹ̀sìn so ìmọ̀ nípa nǹkan míì làwọn máa wá wọn ò kọjú mọ́mọ́ nípa ẹ̀sìn wọn ò kẹsìn kún kankan hmm. kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó bá lóun kọ́ ń pa ẹ̀sìn káwọn fẹ́ wá ìtí ó fi máa jẹun àkọ́mọkọ́mọlọ hmm. ẹ tíráì láti wá mọ̀ nípa ẹ̀sìn hmm. so tí wọ́n bá sì rọ̀ yín lọ́rùn á fún yín láǹfààní kẹ́ máa wá kọ́ kéwú ní al lọ́fẹ̀ẹ́ so ẹ máa wá kọ́ lọ́fẹ̀ẹ́ tí ẹ̀sìn islam yẹn tí ó fi yé yín dáadáa àǹfààní àǹfààní yìí náà sì wà fún gbogbo ẹni tó náà bá ẹsẹ̀ di mùsùlùmí hmm. tó ṣe pé kò gbẹ́sìn islam yìí kò máa ń pa rẹ̀ á fún yín láǹfààní kẹ́ wá kọ́ nípa ẹ̀sìn islam lọ́fẹ̀ẹ́ ní alimẹ̀dínà. ní ìyẹn ní ẹ̀ṣánú ajé lógúnmọ̀ṣọ́ zero ok ọ̀dà hello. wàhálà ìgbìmọ̀ sọ́lá ń rọ́ṣùn fúlàwọ́ kọ́ yín bí ẹ ti ń pè é. àti àlọ́ sọ̀rọ̀ látòkè kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá tóbìnrin bá jẹ́ ẹnìkan táyà rẹ̀ máa ń já lẹ́ẹ̀kọ̀ọ̀kan mhm. so táìmù táyà rẹ̀ bá wá já yẹn ó dàbí pé ẹ̀jẹ̀ jáde lójú ara òun mhm. ǹjẹ́ sẹ́ yóò fi sọ láàrin nígbà yẹn ni àbí yóò sì máa bá sọ láàrin bóyá bí títí ọjọ́ kan sílẹ̀ tó ṣe tó bá ti àbá sọ láàrin sẹ́ yóò máa nírètí ìwé ọ̀ràn yẹn tọ́wé àbí yóò kàn máa bá sọ láàrin bẹ̀bẹ̀rẹ̀ mi ẹlẹ́ẹ̀kejì. ẹ̀lọ́ ẹ̀lọ́ títí ìgbà wo ni ẹ̀jẹ̀ yóò fi dá. bóyá bí ọjọ́ kan sílẹ̀ naam tọ ìbéèrè kejì ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì naam bẹ́ẹ̀ tó bìnrin bá ṣe idol mhm. ní ọ̀dì fifteen bẹ́ẹ̀ bí oṣù ta wà yìí sá tó tọ́ tó wá di bí ọ̀dì thirty oṣù yẹn bá kan náà tó wá ṣe idol mi ǹjẹ́ sẹ́ yóò kà kún idol ni àti bẹ́ẹ̀ yóò sì fi lè kàn ní ibùsùn láàrin yẹn máa bá ṣe láàrin nípa pé pé ẹ̀ẹ̀kan ni obìnrin máa ń ṣe idol ní oṣù sẹ́ yóò kà kún idol ni àbí yóò kàn kà kún ẹ̀gbin lásán kò ìbéèrè ní ẹlẹ́ẹ̀kẹta tó kù bá kú tó mhm. tí àwọn mẹ̀lẹ́dúrà ò pa àwọn fẹ́ jẹun kéré pé bẹ́ẹ̀ àwọn fẹ́ dáná òkú níjọ́ tó kù kú yẹn so wọ́n dáná oúnjẹ bóyá àwọn kọ̀ọ̀kan tó máa ń kí wọn wọ́n ń fún wọn lóúnjẹ nǹkan kan báyẹn so dáàpọ ní inú òkú ni àbákànṣe tó wọ́n kàn jẹun lásán so ǹjẹ́ sí ẹni tó bá máa ṣe opó yẹn náà tó ti jẹ́gbẹ́ ẹni tó ti dàgbà ṣé ọyàn opó rẹ̀ yàtọ̀ sí ẹni tí kò ti dàgbà pé bóyá opó ti tẹ̀ kò ní tó tẹ̀ tí kò ti dàgbà àbí ṣé ó ti rìn yọ̀ǹtì sí ọ̀tẹ̀lẹ̀ lọ sí opó ń bò pé bóyá àwọn ọmọ rẹ̀ fẹ́ lọ sí ibòmí pé àwọn fẹ́ kó lọ sí opó ń bò tó lẹ́tọ̀ọ́ sí. ọ̀dà ayé sọ́dọ̀ hmm naam ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ni pé ẹni gbogbo gbàtẹ́gbà ti ba obìnrin lápèjúwe ẹjọ́ jáde lára rẹ̀ hmm. orúkọ yàtọ̀ sẹ́ni tó ṣe pé tẹ́rù ti bá mà níyọ̀ jáde lára rẹ̀ hmm. sọ tó ṣe pẹ́rù ló bá ni mà níyì fi jáde lára rẹ̀ kò ní wẹ̀ hmm. sọ nítorí pé jíjáde léèyàn jíjáde tààrẹ̀ ni jíjáde tó ṣe kó tako bá a ti ṣe máa ẹ̀jẹ̀ pé máa jáde ni torí délé irú yóò sì máa bá ẹ̀sìn rẹ̀ lọ hmm. nítorí pé ẹ̀jẹ̀ bẹ̀rù lélẹ́yìn eléyìí ni ó tún jẹ́jẹ̀ tuntun nínú fẹ́kà hmm. so fẹ́kì ò wá máa ẹ̀jẹ̀ nǹkan sùn àmẹ̀jẹ̀ hmm. bímọ si àárẹ̀ tó abẹ́ àjẹ́ àárẹ̀ lélẹ́yìn ọ̀bọ̀ sí abẹ́ àjẹ́ àárẹ̀ lélẹ́yìn sí so wọ́n á fọ ara rẹ̀ wọ́n á fọ wàá fi nǹkan dé gòbí tẹ́jẹ̀ ti ń jáde hmm. so wàá sì máa ṣàlùwàlá ní gbogbo sọ láti tó bá fẹ́ sí. ẹni tí máa ń ṣe nǹkan sùn tó ṣe nǹkan sùn lápèjúwe títí oṣù fi dá sí méjì so ó parí nǹkan oṣù rẹ̀ ìgbà tí oṣù tún parí ó tún rí nǹkan oṣù míì so báwọn lẹ́lẹ́yìn so yóò wò wò tó bá wò wò pé àwọ̀ àti òórùn ẹ̀jẹ̀ yẹn bíi ti nǹkan oṣù náà ni so irú rẹ̀ wọ́n sọ pé ó ṣeéṣe kó òun ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mejì hmm. lóṣù kan ṣé wọ́n pè ní nǹkan oṣù nítorí ìtọ́pọ̀ jù nínú àwọn obìnrin ni bẹ́ẹ̀ kan làwọn máa rí lóṣù hmm. kò wá túmọ̀ sí pé àwọn kan nínú àwọn obìnrin àwọn lè rí jẹ kan lọ lóṣù kò tún túmọ̀ sí wípé àwọn kan tún wà nínú àwọn obìnrin táwọn lè má rí àfilẹ̀ kan láàrin oṣù mẹ́fà hmm. so torí pé bọ́lá bá bá ṣe wọ́n náà bá ní máa ń ṣe nǹkan rẹ̀ so àbẹ́yìí tó wọ́pọ̀ jù òun náà ní pé àwọn obìnrin gbogbo obìnrin o wọn á máa sábà rí nǹkan oṣù lẹ́ẹ̀kan lóṣù ni hmm. àwọn ẹni tó wá jáde lábẹ́ òfin yẹn àwọn náà ní ìdájọ́ tiwọn hmm. torí pé òfin Ọlọ́run sọ pé mà kharaja mà kharaja al-ghalibi la mafhuma lahu òfin tá a bá gbé jáde nígbé jáde pé èyí tó fẹ̀ tó gbòòrò lọ́dálé lórí kò túmọ̀ sí pé ìtọ́ba yapa sí onídàájọ́ hmm. torí ẹ̀ irú àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mejì tó sì rí i pé àwọ̀ rẹ̀ àwọ̀ nǹkan sùn tó ń dámà náà ni ìyẹn tí ìsẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan sùn títí hmm. máa ṣe tẹ́lẹ̀ hmm. so nǹkan sùn náà lákàkún torí irú rẹ̀ ó léwu tí ọkọ onítọ̀hún bá lọ kọ́ lẹ̀ tó ń wò pé eh, yóò ṣe tó sùn méjì àbọ̀ kó tó ṣe nǹkan sùn mẹ́ta àfà irú eléyìí ti parí nǹkan sùn mẹ́ta láàrin oṣù kan àbọ̀ yẹ bọ̀ hmm. so torí de eléyìí báyìí eléyìí bó ti ṣe jẹ́ nu wọ́n ní tó kù bá kú èsì pé fẹ́ dáná òkú pé káwọn èèyàn kan wá jẹun torí ipò kúkú hmm. ṣùgbọ́n àwọn fẹ́ dáná fáwọn ẹni tí wọ́n wá ń kí àwọn hmm. tábẹ́ kóńjó òkú làwọn ṣe náà ní ọ̀bọ̀ sí tẹ́lẹ̀ nǹkan èyí ò ṣe dá fún wọn lánàá ẹ̀ ṣe dá fún wọn jẹta tó kí á lẹ̀ ń dáná fún gan an bìyín kí lẹ̀ ń dáná fún lébẹ̀ hmm. ń dáná pé wọ́n wá kí yín pò kúkú fún yín ni àwọn tí ìlú wa fún yín bó lẹ <laughs> ẹ̀kọ àtẹ̀fọ́ lóúnjẹ ilé olókùn ìfẹ́ ránṣì ah. ah, ah. inú yín dùn pé bàbá yín kú hmm. inú yín dùn pé màmá yín kú hmm. ó sì túmọ̀ sí pé ẹ̀ láàánú ẹ láàánú ẹ ti ń fẹ́ kí bàbá àwọn òkú tẹ́lẹ̀ náà ẹ ti ń fẹ́ kí àwọn òkú tẹ́lẹ̀ náà hmm. torí ẹ gbogbo ẹyin sòkúsòkú gbogbo ẹyin lọ́ba wò kí lẹ̀ ń gbé agbada kaná sí kí lẹ̀ ń gbé agbada kaná sí pé àfihàn wa dùn tàti rẹ̀ yìn bàbá àyà yìí àìnà hmm. wa dùn tó ṣe pé ìyá àyà yìí tiẹ̀ wá lọ hmm. Hmm. a lè nà yẹsà a lè nà àrùn àyà yóò tiẹ̀ gbà wá mọ́tòmọ́tò ti lọ. àwọn òbí lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ tó ọ̀nà rẹ̀ jù nígbà bá màmá tó ṣe pé ebi lọ́pẹ́ lómi kù tó ṣe pé wọ́n ránṣẹ́ sáwọn ọmọ wọn dalẹ̀ wọn pé bí wọn bá kú ni kó kú bí ọba kú ni kú sílẹ̀ kan náà. subhanallahi alazim bàbá tó ṣe pé ń bùkátà oògùn tí ó jẹ́ kí ara rẹ̀ ọmọ gbé pépépépépépé ọ̀rẹ́ ni ra fún. bàbá mi tó jẹ́ pé òru ń jẹ́ gidi jẹ́ hmm. ok bàbá ò ní agbára tó fi lè rún ẹran mọ́ bébí ti bẹ́ẹ̀ skẹ́ni <laughs> tí wọ́n bá ń rún sí bàbá lẹ́nu tí ò ní máa fèrèjì kó fi máa gbó bébí ti fòkú ni tí wọ́n bá bàbá fọwọ́ fọ tí wọ́n ṣe kíní tí wọ́n pe ṣé kò ní máa rí nǹkan kan fà ń bẹ̀ hmm. ẹ̀ pẹ́ mọ bàbá yìí o bàbá wa kú tán ọmọ wa gẹ̀fìlà sẹ́yìn Hmm. wọn á sọ pé ah, ẹ kú oríire o ní o àyàn ni pé eré ọ̀kárí nìyẹn eré ọ̀kárí nìyẹn wọn á ní pé ọmọ òsè rú ẹ̀ fún ọ èpè àwọn obìnrin bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ṣẹ̀ tán ọ̀nà òjì wọn ní tóbìnrin bá jẹ́ pé ọkọ rẹ̀ kóun sì ti dàgbà hmm. ṣé opó tiẹ̀ ó yàtọ̀ sí tàwọn ọmọdé ni kò sí yàtọ̀ ebóbìnrin ló ná ìyàwó ló ná ilé ọkọ rẹ̀ tọkọ rẹ̀ kú tó fi síhùn hmm. ibẹ̀ náà ni ó ti jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ ṣàkíyèsí o oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kàlẹ́ndà Islam Hmm. torí pé a gbọ́ pé àwọn obìnrin kan tó kọ tí wọ́n bá kú bá wọn wọ́n lè pé àfa àwọn sọ pé táwọn bá ti sọ̀tẹ̀ méjì ó ti tó wọ́n lè pé wọ́n tẹ̀ lọ́ọ́ alẹ́ méjì péré ọlọ́ọ̀ni والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرة gbogbo àwọn ẹni tó bá kú nínú yín tán fìyàwó sílẹ̀ àwọn ìyàwó wọn jókòó sopọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àti ọlọ́ọ̀ni tí nǹkan kan yí padà hmm. kódà àánú ọlọ́ọ̀ni hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú òfin ọlọ́run ọba ni pé walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج تلة تلة أدوكا lọ́lọ́run fi ní káwọn obìnrin ọmọ jókòó hmm. ọlọ́run wá dínkù sóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá hmm. àwa wá ń fi agbárí àtọ́gbọ́n arọ́ a fẹ́ fi dínkù sí ọ̀sẹ̀ méjì hmm. a fẹ́ fi dínkù sóṣù méjì kọ́dà ló mọ́ tún jáde yọ àgbàsọ dúdú wọ̀ gèlè dúdú bàtà dúdú báàgì dúdú yóò fi sàmì pọ́kọ̀ ńkú eléyìí ta kò fi ọlọ́run ọba wa torí pé kúkú kọ́ ọmọ ọwọ́ sọ kan ọ̀tà kò ọba wa torí pé kúkú fún ọkọ ọmọ dánrí rẹ ọ̀tà kò fi ọlọ́run ọba wa hmm. torí pé kúkú fún ọkọ òfin hmm. orí rẹ lẹ wúruwúru ọ̀tà kò fi ọlọ́run ọba ẹlẹ́dàá wa hmm. lẹ́yìn náà kí ló ń jáde sí ìwọ tó ń sopó bó lọ ń lọ ò nídìí láti jáde ó jókòó kanu lé rẹ ìtumọ̀ pọ́n òun sopó náà nìyẹn lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wọn á ní táwọn ọmọ wọn wọn lè mú wọn kó ń bẹ̀ kó wọn lọ sopó ń bò míì àwọn ọmọ wọn ò ṣe ti mú wọn kó nílé tí bàbá wọn fi wọn sí tẹ́lẹ̀ <laughs> tó fi wá jẹ́ pé ikú tó wá sọ alágbára dọ̀lẹ hmm. iná ni wọn á mú wa máa tẹ òfin Ọlọ́run ọba lójúmọ́lẹ̀ kọtọ o ibi tọkọ wọn fi wọn sí tọtẹ wọn lọ́rùn tí wọn ń gbé tọkọ hmm. fi kún ibẹ̀ náà wọn jókòó sí hmm. torí pé ó ní àwọn hikima tó fi Ọlọ́run ọba fẹ́ mú jáde nínú kájókòó sopó láyè tọkọ fini sí àyàfi tó bá pélé háyà ni o bàbá ń lè sì yarí wípé àfi tí wọn bá sanwó Hmm. wọn ò sì lówó tí wọ́n san kò sí wàhálà wọn lè lọ sí ń bomi. Hmm. àbí kó tiẹ̀ jẹ́ pé lé yẹn wọ́n ń kojú fìtínà ń bẹ̀ fìtínà yìí ẹ̀mí wọn ò gbé wọ́n lè lọ sí ń bomi lè jẹ́ bó ṣe jẹ́. hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè o. ìyá mọ̀túrà lórí sanẹ́rù ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé àlàyé tí wọ́n ń ṣe lọ pẹ̀lú kí òkú bá kú pẹ̀lú kólíṣe àwọn obìnrin míì rẹ́ pé wọ́n so ìdí fọ́kọ́ o bẹ́ẹ̀ ọlọ́run kàlára kan bímọ fún ẹnì yẹn kì í ṣe pé bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹnì yẹn ni wọ́n ń gbé gbà o bọ́ọ̀kọ̀ bí yẹn wá sọ pé òun ò ṣòfò àwọn èèyàn wá sọ wípé ìlànà ló ń ṣe ìlànà ló ń ṣe pé àbí torí kó lè di ogún ló fi gbókùn ni kí ni ẹ bá mi dìbò bá mi sara. alhamdulilayi obìnrin tó ti fìgbà kan jẹ́ ìyàwó fún ọkùnrin rí tí ò wá sí lọ́dọ̀ rẹ̀ mọ́ títí tọkùnrin yẹn fi kú á béèrè ipò báwo ló ṣe jẹ́ Sọkùnrin kó tó di pọ́ hmm. tó sì wà lórí pé ìyàwó rẹ̀ náà ni àbí ó ti di ìyàwó ẹlòmíì hmm. nítorí pé ẹlòmíì ti jẹ́ ìyàwó fẹ́nìkan rí ọwọ́ àfi bẹ́ẹ̀lẹ̀ ọlọ́lọ́kọ̀ míì látàrí pọ́kùnrin yẹn ti kọ́ lẹ̀ so ọkùnrin míì tó fẹ́ yẹn òun náà lọ́kọ rẹ̀ nìsín ọkùnrin talákọ̀ọ́kọ́ ọjọ́kọ̀ rẹ̀ rí nìkè èyí tó túmọ̀ sí pé tí ọkùnrin alákọ̀ọ́kọ́ ń bá kú ò ní lọ sopó kankan lọ́dọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ pọ̀ ń lọ sopó ń bẹ̀ lóòótọ́ àwọn èèyàn tó fẹ̀sùn káwọn ò sì sọ tó karamba nìyẹn tójúbọ lé ẹran lé núrù ó fẹ́ gbìyànjú bí ó ti ṣe wọlé tí ó fi jogún nìyẹn so a sì ti mọ̀ pé yorùbá lẹ́vù tí obìnrin kan tọkọ tó fẹ́ rí tẹ́lẹ̀ bá ti lè kú yóò fẹ́ lo visa kan wọlé èyí hmm. ṣèyàwó rẹ̀ máa o yóò fẹ́ lo visa kan wọlé igi kó wọn lọ sọpọ opó ta ni opó ọkùnrin ọlọkùnrin tí ìsọkọ rẹ àwọn máa ti subhanallah walhamdulillah ẹkún tó bá ti bá wọlé bẹ́ẹ̀ tó bá ti lè filẹ̀ tó bá ti rẹ́ nìkan tó tẹ́lẹ̀ tó jókòó káfẹ́ ọ̀gán abẹ́ mi. ṣé n fọra lórí. yọba lóhùn náà ń sopọ̀. Hmm. ọ̀tọ̀ kí ló kàn. òun sì jogún. ọkàn lè dárò pé mùsùlùmí kú. bàbá ọmọ rẹ tó bí tẹ́lẹ̀ ó kú. Hmm. lọ́gá lọ́n lọ́ sopọ̀ sí. haram ní lábẹ́ òfin ọlọ́run kóbìnrin ó sopọ̀ fún ẹnikẹ́ni tó kú lódiwọ̀n oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yàtọ̀ sí ọkọ rẹ̀. Hmm. tẹ́lómi bá kú nù mọ̀lẹ́bí rẹ̀ kò gbọ́dọ̀ jókòó bára jẹ́ tayọ ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam sọ. Hmm. àmọ́ kan ni ó jókòó fún oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá hmm. bọ́ọ̀lù obìnrin ti wá dilẹ̀ tí wọ́n ti sọkọ rẹ̀ wọ́n wá lọ jókòó pò ń sopọ̀ ta ni àti ìbá ṣe pé wọ́n bá fẹ́ tara rẹ̀ wá nǹkan kan tó lẹ́tọ̀ọ́ sí lóòótọ́ kí ló fẹ́ gbé ọ lọ́bẹ̀ yẹn. Hmm. tọ́ a lọ jókòó jókòó pọ̀ fẹ́ sopó lè ta ni kí làwọn náà ń wòran tá a fi ń gbọ́ ọ̀la yìí tí wọ́n lé ọ̀dà nù hmm. wọ́n gbọ́dọ̀ lé ọ̀dà nù torí pọ̀ ọ̀la yìí ń bẹ̀ mọ́ hmm. à ń bọ̀sibọ́sí pọ̀ pọ̀ fẹ́ sopó eléyìí jẹ́ bó ti so jẹ́ ń bẹ̀ wọn. tó bá wá jẹ́ pé obìnrin yẹn kù lọ́dọ̀ ọkùnrin yẹn ni ọkùnrin yẹn ọkọ lẹ̀ ìyàwó rẹ̀ náà ló sì jẹ́ tó ọkùnrin ló sera rẹ̀ tó fi jẹ́ pé kí ọkùnrin yẹn ó tó kú ó ti yẹ kọ́ là kó sọ pé lágbájá òun ọ̀fẹ́ máa ò òun ọ̀fẹ́ máa àmọ́ tó bá ti kúnu tó sọ pé ọkọ lẹ̀ ìyàwó rẹ náà ni tó bá hmm. kú yóò wá sopọ̀ náà ni hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. salaamaleykum wa rahmatulah aleykum salaam wa rahmatulahi wa barakatuh owó kan yìí bí ẹ ti ń pè yìí. taofik ló ń sọ̀rọ̀ láti èkó. kí ni ìbéèrè yín. Um, question fún sheikh ni pé ní koran ní sọ́ọ̀tì maida ọlọ́run sọ pé ìlànà ìgbé ìpè wákàtí. ẹ ṣáà béèrè béèrè ẹ ṣáà béèrè béèrè ọlọ́run sọ ń pa àwọn bàní ìsọ ẹgbẹ́ bí ń gbé ọlọ́run kọ fún ẹni pé tó máa pa ẹ̀mí kan ó dàbí ń pa gbogbo ẹ̀mí tó nǹkan tí mo fẹ́ bẹ̀ ń pé bí bọ́lá ṣe sọ bẹ́ẹ̀ ń pé wákàtí abúlé bàní ìsọ ń gbé ṣé fún bàní ìsọ nìkan ni kò kò ní ṣe fún mọ ànábì mọ́fọ́mọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé olórin kan tí wọ́n pa ní Kánò ń pé ó gbó àná. kò sí dọ́kàn wa pẹ̀lú èèyàn alhamdulilayi béèrè béèrè sàn kọ́nà. wasalaatu wasalaamu ala rasulillah. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa tó sọ nínú alukur'an tó ní min ajli dhalika katabna ala bani isra'ila annahu man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا الله ni a ṣe lófin lórí àwọn ọmọ Israel ike gbogbo ẹnikẹ́ni tó bá fi lè pa ẹ̀mí kan láì jẹ́ pé ó náà ti pa ẹnìkan síwájú àbẹ́nìkan tó bá ya òbílẹ̀ jẹ́ lókè pẹ̀ ìdájọ́ rẹ̀ dàbí tẹni tó ṣekú pa gbogbo èèyàn ni. Hmm. ẹni tó bá sì tó bá wá ọ̀nà àti sẹ̀mífẹ̀mí kan tó la níbi àti kú ó dàbí ẹni tó ṣe pé ọwọ́ ọ̀la fún gbogbo ẹ̀mí lápapọ̀ ni. Hmm. so wọ́n á béèrè pé ǹjẹ́ eléyìí jẹ́ tàwọn ọmọ Ísírẹ́lì nìkan ni àbí tàwọn mùsùlùmí eléyìí náà jẹ́ tàwọn mùsùlùmí torí pé lábẹ́ òfin Ọlọ́run tọ́lọ́run bá sọ nǹkan kan nípa àwọn ẹni tó ti síwájú fífò lófin fún wọn Mm. tí ó sì wá nínú òfin tiwa pé nǹkan kan takò mm. lálàyé nítòsí jẹ́ òfin fún wa yín tọ́jọ́ pé náà alukur'an àbí sunna ló ti wá mm. ìdájọ́ ní fáwa náà torí ẹ̀ islam ò gbà kó pa anybody islam ò gbà kó pààyàn nípakúpa tó bá yẹ pé lọ fẹ́ lọ́mọ́ wípé ẹni tí wọ́n á ṣèdájọ́ ọkú fún lórí pópó ànábì sallallahu alaihi wasallam ṣé èsì fáwọn eléyìí wọ́n ti ń takò òfin ọlọ́run ọba bíi òfin ọlọ́run ni pé gbogbo ẹni tó bá bú ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn pa ni kò ní ìdíkà máa ṣe béèrè irú eléyìí hmm. torí pé tí kóòtù bá dájọ́ lẹ́yìn náà kóòtù ṣẹ̀ríà ni so òun ló dájọ́ fún ẹni tó ṣẹ̀ kìí sàwọn aládájọ́ wọ́n yẹn gbé ìbéèrè nípa ẹjọ́ tí kóòtù ṣẹ̀ríà bá dá lọ bólúmọ̀ká pé kí n lè rí sí i hmm. torí ẹ̀ nínú ṣẹ̀ríà kò sí appeal nàìjíríà náà láàyè ti gba gbogbo ẹ̀ tán ní sẹ̀ríà court of supreme court of appeal eh. sẹ̀ríà supreme court of appeal kí á kí náà appeal ọlọ́run dán ọ lẹ́jọ́ ọlọ́run fẹ́ appeal torí pé ṣé ìdájọ́ tán dá tẹ́lẹ̀ ń fẹ́fẹ́ ni wọ́n fi dá ní àbófin ọlọ́run so nǹkan tó kàn máa ń sẹ́nu sẹ̀ríà ni pé wọ́n máa ń ní mathematical ten years ilé ẹjọ́ tó máa ń ṣe àyẹ̀wò fínífíní hmm. lórí ẹjọ́ tí adájọ́ dá Hmm. láì jẹ́ pé wọ́ tí wọ́n dájọ́ lé lórí ó gbá awuyewuye awuyewuye kan dìde hmm. àwọn ilé ẹjọ́ yẹn ó yẹ ẹjọ́ tí wọ́n dá yẹn wò torí pé adájọ́ lè ṣàṣìṣe hmm. ó lè jẹ́ pé kìí ṣe tó fi ọlọ́run tọ́ka sí ní dálẹ́jọ́ yẹn tó bá wá ṣe àyẹ̀wò ẹjọ́ tó dá yẹn wọ́n wá kọ̀wé ránṣẹ́ sí tó bá ṣàṣìṣe pé kó tún tún ẹjọ́ yẹn yẹ̀ wò kó sì wo ọ̀rọ̀ ọlọ́run tó sọ báyìí kó wo àdìsí tó sọ báyìí kó wo ní táwọn olùmọ̀ sọ báyìí báyìí báyìí báyìí lẹ́yìn ìjẹ́bù sì jẹ́ ẹ̀yin náà nígbà tí ètò kan ìfẹ́ bu ànàbì kí ni dà yín láàmú ó ṣe ó ṣe gbóná lára ọ̀pọ̀lọpọ̀ ìwọ òkúkú fẹ́ bu ànàbì kí ni ànàbì ṣe fún aláìdá aláyé yìí tó fi gbọ́dọ̀ wá ń pẹ̀ ń ta gbọ́dọ̀ bù ọlọ́mọ sí alo lórí ibú. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ẹ mo fẹ́ béèrè ìbéèrè mi àkọ́kọ́ ni ẹ̀wọ́n ní pé obìnrin tó ti dàgbà tó ti máa tó. hello hello. àwọn ìlú àmì sílẹ̀ àbàkàtú. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ó kọ ìyẹn tí ń pè o. ahmad ló kọ mi láti adéyẹlé. kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ mi ni pé tí ọmọ bá wà bẹ́ẹ̀ pé ó ti tó mari so hmm. àwọn òbí tó ti fi yẹn. hello. ọmọ ń gbọ́ yín pápápá. ilé ẹ̀ka. mo ń gbọ́ yín o mo ń gbọ́ yín à ń gbọ́ yín. tí ọmọ bá wà bẹ́ẹ̀ tó fẹ́ mari fẹ́ pé ìyẹn bàbá yẹn gbọ́ngàn kọ́kọ́ ní bàbá ẹ̀ hmm. bàtí wọ́n fẹ́ àwọn ṣàtọ̀ ẹ̀ fẹ́ àwọn ọ̀ṣọ́ ṣe nìka tọmọ ẹ bá fẹ́ máa yí bá mi ni pé téèyàn bá lu pẹ̀fún gẹ́gẹ́ hmm. pẹ̀fún yẹn wá kú sí ọ̀lẹ́ nù nígbà bẹ́ẹ̀ kó tè sí ẹ̀lẹ́ wà láwẹ̀ tí ó ti já rẹ̀ ẹ̀ ẹlẹ́kẹta ni pé téèyàn bá wọ sọ́ọ̀t ṣé ó dẹ̀ ti gbọ́ kókó sẹ̀ báwo ni ìdájọ́ yẹn ṣé ó tọ́ bẹ́ẹ̀ aleykum salaam. alhamdulilayi ìbéèrè yín lágbà kan yìí. ọmọbìnrin ilé ìtòsí pé ó ti tó lọ́ọ́lé ọkọ hmm. ṣùgbọ́n tó ṣe pé ọ wà kò ní bàbá hmm. torí bàbá tí ó ṣe ọ̀nà bí wọ́n ti ṣe bíi ọ̀fẹ́ ìyá rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ zina ni wọ́n ṣe hmm. ó yẹ kí oníkálukú wa kọ́ mọ̀ kófin ọlọ́run ọba kò sí fọwọ́ rẹ̀ hẹ̀hẹ́ mú wọ́n sì fi ṣàwàdà rárá bó tilẹ̀ kó ma akọ́rọ́mù kan mọ̀ wà tó zina ló fi bí ma ó sì ọmọ ọmọ o hmm. ọmọ obìnrin tó bí ni òun náà dára yín hmm. zina tó ṣe o hmm. ṣùgbọ́n ìranù mú ìwá lọ́mọ yẹn ọmọ jẹ́ fóbìnrin o so kì í sọ́mọ àwọn rárá rárá tó o bá wá ń gbèrú tó ń gbé e ń pè é mọ́ kàn ń nínú òfin táyé gan ẹ ṣèwọ ni bàbá rẹ̀ hmm. lágbọn abó nínú òfin táyé o ní ẹ̀tọ́ láti pé kọ́ ọmọ wọn máa jókòó rẹ̀ o sì lẹ́tọ̀ọ́ láti pọ́ ọmọ wọn kò ṣe dáadáa sí ọ ṣe dáadáa sára àtàbà o hmm. àfi tó bá kàn fẹ́ ṣe dáadáa sí gbogbo èèyàn ìníwọ̀n náà lè wọ ọbẹ̀ eléyìí hmm. jẹ́ bó ṣe jẹ́ tírú ọmọ bá wá fẹ́ lọ́kọ lédè kúkúrú aṣíwájú ẹ̀sìn òní òfin lọ́kọ bèwè láyẹ̀tò Islam rọ́pò pẹ̀lú àkóso ti islam ni wọ́n fi fi lọ́kọ torí kò ní bàbá tó jẹ́ bàbá rẹ̀ lábẹ́ òfin ọlọ́ hmm. so wọ́n lọ wo dna ẹ̀jẹ̀ wọn papọ̀ gbogbo eléyìí rọ lásán òfin ọlọ́run sọ pé tó o bá so yìgì lórí obìnrin kó o tó sòwò àti bímọ pẹ̀lú ẹ̀ èyí ṣe pé o ti lóyún tẹ́lẹ̀ ń so yìgì o hmm. rárá rárá o gbọ́dọ̀ sídìí obìnrin kankan wò èdè ni ó yé àwọn èèyàn hmm. o gbọ́dọ̀ sídìí rẹ̀ wò ṣáájú kó tó di pé yìgì ń bẹ láàrin eléyìí jẹba àwọn so irú eléyìí aṣíwájú mùsùlùmí ni ó fi lọ́kọ wọn làwọn fi lọ́fíńdà sára àwọn wa ń gbọ́ lọ́fíńdà lẹ́nu àwọn sọ́gbà sùyàmù àwọn jẹ́ ó ti bàjẹ́ tipẹ́ <laughs> nítorí pé kí n lọ wá débẹ̀ so nígbà tó ti wá inú rẹ ó ti dọ́nà fún rẹ náà nìyẹn so ẹ pa sùyàmù eléyìí tì àyàfi tó bá jẹ́ nu Ramadan hmm. ẹ máa bá a lọ bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n ìpadà sá padà hmm. wọ́n ní tí a bá wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ yìí wá gùn ó bu ẹsẹ̀ wa títí tayọ kókósẹ̀ tá a lè máa fọwọ́ pa dáadáa a lè fọwọ́ pa ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú. Hmm. ṣáájú kó tó di pé wọ ìbọ̀sẹ̀ yẹn ẹ ti kọ́kọ́ sàlùwàlá títí kárí fífọ ẹsẹ̀ yín méjèèjì dáadáa. Hmm. ẹ ti fọ ẹsẹ̀ méjèèjì tán ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ wá wọ ìbọ̀sẹ̀ ọ̀tún ìgbà náà ẹ tún wá wọ ìbọ̀sẹ̀ òsì. tí àlùwàlá yín bá wá bàjẹ́ tẹ́ ẹ fẹ́ tún àlùwàlá ṣe lẹ́yìn rẹ̀ ẹ máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn ẹ máa fọwọ́ pa fún wákàtí mẹ́rìnlélógún láti ìgbà tẹ́ bá ti kọ́kọ́ tún àlùwàlá ṣe nígbà tí wákàtí mẹ́rìnlélógún bá pé ẹ tún bọ́ ìbọ̀sẹ̀ yẹn lẹ̀ ẹ tún ṣe àlùwàlá tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú kẹ́ fọ ẹsẹ̀ yín méjèèjì dáadáa nígbà tẹ́ bá tó fẹsẹ̀ méjèèjì tán ẹ wọ́ bọ̀sẹ̀ ọ̀tún ẹ wọ́ bọ̀sẹ̀ òsì ẹ ṣàkíyèsí o nígbà tẹ́ bá tó fẹsẹ̀ méjèèjì tán torí tó bá pèsè ọ̀tún lọ fọ̀ tán wọ́ bọ̀sẹ̀ rárá kò lè mú ó dìgbà tó bá fọ ẹsẹ̀ méjèèjì dáadáa ìgbà náà lọ ṣẹ̀ṣẹ̀ wá wọ ìbọ̀sẹ̀ ọ̀tún ìgbà náà lọ ṣẹ̀ṣẹ̀ wọ ìbọ̀sẹ̀ òsì nígbà tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ máa fọwọ́ pa eléyìí jẹ́ òfin Ọlọ́run tó de ká fọwọ́ pa ìbọ̀sẹ̀ wákàtí mẹ́rìnlélógún fẹ́ni tí ń bẹ́ńlé wákàtí méjìléláàádọ́rin fẹ́ni tó wà lórí ìrìn àjò eléyìí ni òfin Ọlọ́run nípa fífọwọ́ pa ìbọ̀sẹ̀. jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa dá ètò dúró ọjọ́ mẹ́jọ láti máa pàdé pọ̀ padà lórí ètò inshallah ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ́nkọ́ bá fi san lẹ́sàn-án lórí láyé ń bí àti ní ọjọ́ àgbìndẹ̀lẹ̀ kẹyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ìṣàánú ajẹ́lógún àṣọ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá pẹ̀lú àbú àmínà tí wọ́n dìjọ kọ́ ọ̀rìn wá láti òkè àdúrà kíntola jazakumullahu khairan ní mo dágbére fún ayípẹ́ sálámù alaykum rahmatulahi barakatuhu.